الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا من اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته àdúgbò fún ọlọ́run fún kí ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sọ́lọ́lá àwọn aráàlú ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ànàtà ànábì mú wa bá wa tí ó fi dọjọ́ àlùfẹ́yàmà. eléyìí ni ètò yìí ètò wa dáhàtò hap ìpèpè òdodo èyí tó máa ń dé sí etí bọ̀ wa ní gbogbo ìdájì láti Premier FM ninety three dot five èyí tí àwọn afọ́ al-ustad al-sheikh Sulaiman Muhammad al àwọn ẹ̀yà tí wọ́n bá ní tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ náà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní mọ́sálásí ńlá ìyàdá bóríjà bákan náà ìmáàmù àgbà fún wa ní green mosque ní gbàgì lórí agbọ́nrin tó ní bá ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ lónìí àwọn oríṣiríṣi ẹ̀rí láti inú ẹ̀sìn wa láti inú àdìsí ànábì sallallahu alaihi wa sallam láti fi yanjú àdámọ̀rin náà kí ni ànábì lórí ẹ̀ ọlọ́run mọ́tà ìbáni san wọ́n ní ẹ̀sán olóore. ilé náà ni wọ́n sì wà tí wọ́n ti bá ní tẹ̀síwájú tí wọ́n ní ẹ̀sán fàbẹ́lì bashkuran ma'ajura. بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا فإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد

ọlọ́ọ̀bá àwọn ṣe ìbádà náà lọ tá a sì ní àgbẹ̀ pé òun gbà lọ́wọ́ wọn níbùdó síra dákò gbà wọn lẹ́jẹ̀ náà wọ́n jẹ́ kó sùn rẹ̀ o. ní ìlú mi ohun tá a fẹ́ dékọ́ máa jẹ́ ìtẹ̀lé ìta a sì ń bọ̀ ọ̀rọ̀ kan náà. ohun tá a fún àwọn ọba wa létí pẹ̀lú ìmọ̀ bí pẹ̀lú àdúrà lórí ìrọ̀ yálà àṣùbà wọn yálà ilẹ̀ wọn yálà àlàfẹ́ wọn yálà àlàfẹ́ wọn yálà mẹ́gídì wọn yálà ìṣẹ́ ìní o. àwọn nǹkan yìí ìjọ tí mo ní ìlú ìpín àwọn àbúrò a lè máa àlùkò náà tù táwọn ẹ̀ máa ṣe àmì lẹ́yìn rẹ̀ lórí rẹ̀ kódà àìlọ́lọ́jọ́ wọn àlàfáà wọn magribi wọn iṣẹ́ wọn àṣùbà wọn ìjọ ọlọ́tọ̀ bẹ́ẹ̀ àwọn àmì tọ́pìkì tó wọ́n pé fọ́kùnrin ọkùnrin ti lọ́wọ́ bá wà tó ọ̀rùn kí ni ìdájọ́ lórí ọ̀rọ̀ fún wa lẹ́yìn àti máa ṣe àbí àtà amọ́pẹ̀lẹ̀ alukonot nígbà tí ikú àwọn ọba ọba ṣẹlẹ̀ yálà ikú àwọn tó jẹ́ àlùwàbárù náà àbí ikú àwọn láti ara tọ̀rọ̀ ọmọ àkọ́kọ́ هذه المسألة مسألة خلافية العمل هو الدري على عصايا سنة كمرية ọ̀tọ́ àfáà sí mọ̀mọ́ rẹ̀ pẹ́pẹ́ka tó bá ti wá rí bá ara tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí mo náà jẹ́ kan nínú wọn agbọ́dọ̀ tètè máa lọ síbi ọ̀rọ̀ ibà àbí aásùn nínú àmọ̀tẹ́kọ̀ọ́ òṣèlú tí àfáà fi ń pe gbogbo alákìyèsí ولا يقال إنه تعمد ولا يقال إنه تعمد خلاف قصد الشريع في معتمد خلاف قصد الشريع في معتمد خلاف قصد الشريع في معتمد خلاف قصد الشريع معتمد لا واجبات في مشكلات الحكمي وواجب في مقتلات الحكمي تحسين من ظن بأهل العلم تحسين من ظن بأهل العلم تحسيننا ظن بأهل العلم تحسيننا ظن بأهل العلم ولا تقل متعمدة، أن كلمة وفاسه

ó jẹ́nà fún tẹ́lẹ̀ rẹ̀pẹ̀ akọ́rọ̀bẹ̀ pẹ̀lú ẹ̀rí tó rí gbẹ́sẹ̀ wò àti ẹ̀rí ń gbọ́tọ̀ lọ́dọ̀ kíá lójú táwà fi wò àwọn máa sọ pé ń hmm, kò pinlẹ̀ sí ti ń bẹ́ ní àfa ìná ó pinlẹ̀ fẹ́ ya pẹ̀ náà ni àbọ̀dọ̀ ní o nítorí pé kò sí kan náà wọn káà lè sọ pé ń hmm, ọmọ àmọ́fẹ́ kó di náà lọ́nà àfa ìpìlẹ̀fẹ̀ ọlọ́njẹ̀ náà àfa ìpìlẹ̀fẹ̀ ọlọ́nà ni ẹ nínú àwọn àfẹ́ sì ní ọ̀nà ọ̀kan sí kejì tó sọ tó jẹ́ pé ńgbà tí ara ẹ̀rí tó ti sọ arúgbó ibi tá a fà ti sì díẹ̀ káàtó amúrú bẹ́ẹ̀ ló fẹ́rẹ̀ ṣùgbọ́n kí ni ń tọ́ka wa wàá wájibọ́ fi mùṣkìlá ti lè òkè ní. wàá wájibọ́ ti lè òkè bẹ́ẹ̀ ṣe ti kí ọ̀rọ̀ ẹ̀ǹ ti pẹ̀pẹ́ ọ̀rọ̀ sí. ó ti bẹ́ẹ̀ tí ó bẹ̀rẹ̀ èyí sì láti lọ kí nígbà ìmọ̀ ẹ̀sìn bá ti pẹ́ kọ́ra wọn sí tí wọ́n pẹ́ àá oríta ìtì pẹ̀lú ibẹ̀ làwọn àti ń bẹ̀ tí wọ́n fún àwọn mú ẹ̀rí wa aráàlú ọkàn ọ̀rọ̀ mọ́sálásí èyí tó sì ń ṣe lẹ́ẹ̀kan náà ó sì ń bọ́ sí bí ọ̀rọ̀ mẹ́ta tí wọ́n lọ́bẹ̀ àwọn àfà òun náà lọ sùn náà àlùbọ̀tàlì دخل سلاك المسجد يوم الجماعة سلاك وفاة الجاجلة النبي صلى الله عليه وسلم ينفع كتبانه ينفع كتبانه سلاك بعمل بس ورمى المسلم بس جاكو ما بعمل أبي يا fọ̀ọ̀kàtà ṣé ìwọ̀n ló bí àbẹ́bí ìyẹn ló fi máa àbí ló kó fọ̀ọ̀kà rọ́kì àtẹ́yìn ọlá dìde kò ní mẹ́fìlà ọ̀ká méjì sọ̀rọ̀kù dìde bẹ́ẹ̀ sọ̀rọ̀kù ọlá dìde kò kí aká méjì sọ̀rọ̀kù kò kí aká méjì o àwọn àfẹ́ àṣáájú kó tó pé wọ́n náà rí i pé ẹ ń bá wọn jílẹ̀ tí ẹ bá ń ṣe wútúbà lọ ọlẹ́tọ̀ àti yàmá fílà kó kẹsẹ̀ pọ́nmù ọlọ́pọ̀ mbẹ̀. àbẹ́ẹ̀tì ọkọ̀ tó kọ́ bẹ̀rẹ̀ òun ló ń kàlùkù wọn fà mọ́ apá kan ní ajẹ́ wípé tí èèyàn bá ti wọ jílẹ̀ báwọn àmọ́ ń bẹ lórí nọ́mbà tí fi ń sọ ń túbà lọ ìrìn lọ́sọ̀ àti kí lọ́bí àyíká méjì à lọ́bà tí wọ́n rẹ̀ wọ́n rẹ̀ ìlú ọ̀rọ̀ ìsìlẹ́kù ìwọ̀n ọ̀rẹ́ ọ̀rọ̀ ìjọ́kù àdúgbò wọn á gbẹ̀dìde àdúgbò tí ń sọ ń túbà lọ ó rẹ̀ ti sọ fún túbà tí ìbàjẹ́ pọ́ pàtàkì kí ẹ̀rọ lọ́bí àyíká méjì ni àròbí lè gbé àdúgbò náà wọ́n lè ti rí wani yana wani wanda wani yana da sunan kuta wani gara nan annabi ne ya dide so a ciki ya ka bijin ora ki dide da sai wannan la halla Allah subhanahu wa ta'ala qad ata nabiyya wa la hali surakin bi annahu fatatu suratul fajr wani kini tin da laju ta ti da sai pe Ọlọ́run ti fi ya nabi ko ko ta wani ko ba so ba ko kaso da o na nabi ọ̀rọ̀ kejì o ọ̀rọ̀ náà kẹta ni pé ẹ má wùbọ̀ ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ń bí àlàmọ́ yìí ẹ ń bá ti dénjọ jímẹ̀ tí wọ́n ti wọ̀ lórí nọ́mbà yìí kọ̀ lẹ́tọ̀ àti ẹ̀mẹ́ fílà ṣùgbọ́n gbogbo tó ń kálukú yìí sọ kò tí ọjọ́ mọ́ kọ sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ sì ni kò ní ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n nǹkan ni wọ́n أثوابا تظهر بعض عورته أسكن بلنا سلاكم جمع معي báwọn tó ń lọ fẹ́ràn rẹ̀ rí aṣọ yẹn ti ya kálakàlà kú ara rẹ̀ wọ́n lọ́rọ̀ sàṣẹ́rà máa má fẹ́ kí sùlẹ́kù òdíje là á nà àgbẹ̀rẹ̀ wá yẹ̀rọ̀hàmọ́nà o fẹ́ẹ̀ tọ̀sẹ̀ dàkúnà àlọ́run bìtẹ́lẹ́mì fìyà wọ́n ní tẹ́lẹ̀ bí nfẹ́ nígbà tẹ́lẹ̀ ti jókòó lọ tẹ́lẹ̀ kẹ́sẹ̀ wà dé àwọn gbèsè àwọn tẹ́lẹ̀ àwọn gbẹ̀mí yìí nígbà tó fẹ́ dìde yìí kí pé aṣọ tó wà ọ̀rùn jẹ́lẹ̀ náà gbogbo ẹ̀fọ́ rẹ̀ báyẹ̀ ń wò aṣọ bí ẹ̀kì sàmì tó nìkan náà rẹ̀ nínú àsìkò tẹ̀rẹ̀ bá ń wò àánú ò lè gbẹ́ tó lọ bá bùsì lápò ààrẹ tí ó bù látọ̀ tàbí tí ó fún lókè ìrasọ kó ti ẹ̀jọ́ wọn nẹ́tìlá kó lè pé àwa rí ẹ̀rí tó di pẹ́ wípé bẹ̀jẹ́ àlejò dúà wọn kò tí wà ní bá tàbí yẹ kọ̀rọ̀ kàtó wọ́n yẹ kẹjọ́ wọn sí ìhìnà ẹ̀ ń bá ń jẹ ọjọ́ ti ọ̀rọ̀ àti bí wípé ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ sí wípé àbí fúdìí láti sọ wípé ohun tó jẹ́ ohun tó máa ń bọ́ bí àwa wàá dìbò mọ̀ṣíkìlá tí ó lè fòkè náà. wàá dìbò fẹ́ mọ̀ṣíkìlá tẹ̀lé hókè mi. تحسننا الظن بآل العلم تحسننا الظن بآل العلم تحسننا الظن بآل العلم تحسيننا ظنا بآل العلم أبا جانا ما أرد سلافا أتنتجد لما وطبعه ìtọ́sọ̀tọ̀ ti sọ báyìí ìtọ́lọ̀ ń fi ha àwọn nínú ẹ̀rí tí ó rí ilé mú ọ̀sọ̀ báyìí tí kò kù sẹ́ ń fẹ́ sọ nǹkan ọmọ ọlọ́nà wọn. ẹ̀mí ìjẹ́kọ̀ọ́ fẹ́ mi gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ó sì ń jẹ́kọ̀ fáwọn akẹgbẹ́ mi náà tí ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹgbẹ́ àkọ́kọ́ gbogbo ọmọ fáwọn ẹ̀sìn ní àwọn ìfẹ́fẹ́sìn gbogbo ọmọ ẹjọ́ àti ilé ọmọ kọ́ ìgbà tí àfa àwọn sàlàyé àwọn aláwọ̀ ó pẹ̀lú àfa àṣọ ìfúdi ẹ̀ka tó lórí ìmọ̀ kárí òun ní mẹ́ta ní gbogbo àtàwọn àlàyé nígbà náà ẹmọ fojú kiri omi nímọ̀ kankan ẹmọ ìwọ nímọ̀ kan níwọ̀ wípé ọ̀rọ̀ ìkú wọn ni ọ̀rọ̀ ti ìwọ̀n lọ́tọ̀ ọ̀rọ̀ ti ìwọ̀n bá ti gbọ́ ẹnu ah! àwọn ọmọ ìṣètò rẹ̀ kò síbi táwọn àgbà mọ́ àwọn bò. فدار العلم اقمسنا إلى القرآن ترشدنا Àwọn àwọn tí wọ́n yà rẹ̀ àwọn ni Quran والدراسات الإسلامية Institute of Quranic Memorization and Islamic Studies ITNIS ìyànà gbọ́dúgba ọjọ́ express road Ìbàdàn lọ́wọ́ bàbá wa kọ̀dúrà tó Sheikh Suleiman Muhammad Al-Awwal Abubiola àwọn òkú pàtó ọmọ kálọ̀ Quran memorization ìhà òkú Arabic studies títọ́ nípa ìbọn lọ́wọ́ tó mọ̀ pọ̀ Western education ẹ̀kọ́ àgbàlódé day and morning is allowed. Ọ̀fọ̀ eight one one nine four two four one two four eight one one nine four two four one two four. ṣe àdúrà kò náà tí gbogbo ẹ̀dá pẹ̀pẹ́ mi fún bí sọ ṣẹlẹ̀ lẹ́yìn kọ́ra ìjọ ọ̀dọ́ rẹ̀ kọ́ sọ́ra níbi àbúrò kọ́ba ní káàdì lẹ́yìn kọ́ba ní káwọ́ àwọn àwọn mímọ̀ lẹ́yìn ìlú fi adìl mas'ala salasatu aqwalin ọ̀rọ̀ mẹ́ta làwọn lórí lórí abẹ́rẹ́ alukóòlù yóò bá ìgbà kọ́nọ̀t tí àjàkálẹ̀ àrùn bá dé àbùtọ́ àrùn náà bá dé amẹ́tọ̀ láti máa ṣe kùnúùtù tí lọ́mọ bá ti ń gbé lókè lórúkù ó sì máa tẹ́ lókè sọ́nà ọmọ ìsàdúrà ọgbọ̀tọ̀dúnmọ́ ọgbọ̀tọ̀dúnmọ́ káàkiri ẹ̀ka máa sàmì ẹ̀dá kò ní ọba ti ṣẹlẹ̀ ní àwọn fọwọ́ rẹ̀ bọ́jú o àdàdà náà mẹ́rin àwọn fọwọ́ kùnú ọmọ tó àkùnrin bàbá ànábì sallallahu alaihi wasallam níbi bí o àwọn bọ̀. apá kẹtẹ sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ ni apá kẹlẹ àwọn àpá ahmed àwọn hanafiya tí wọ́n lè pẹ̀lú ìgbọ́n àbú hanifa ó sì tẹ̀gbẹ́ lẹ́gbẹ́ gbọ́dọ̀ mẹ́lò ṣáfìrì bákan náà ohun tó mú ọ̀rọ̀ tó wà dé lẹ́gbẹ́ kan lọ́dọ̀ àwọn ìmáàmù ahmed ibn al-hadabiya wọ́n ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ní ká máa ṣe kùnúùtì tó bá di wípé àgbàdo àgbàdo tó bá ẹ̀rọ náà ti ń bá lọ́jà ẹ̀rọ kí máa mọ̀ bí wọ́n ti ń dáríkọ̀ orúkú nínú kọ̀ọ̀kan kọ́ máa ṣe àdúrà káàsì máa sàmì kíkẹ́ kíkẹ́ lọ́rọ̀ rẹ̀ àkọ́kọ́ wọ́n ní sàmúrì wọ́n lè lórí wọ́n kí lè rí wọ́n lè àwọn ọmọ hadith yàrá aisha wọ́n lè mọ̀ rọ̀bí àwọn ọmọ tààlà àwọn ọ̀bá kí lè àwọn aisha ń sọ wọ́n ní kọ̀bí àwọn mẹ̀dínlẹ́ta ẹ̀ àfimọ́tàlẹ̀ láti mẹ́kà adamadinara wọ́n yàrá bí àtún nígbàtà á dé mẹ́dínà abá ìlú yìí báà ń tó kún fún àjàkálẹ̀ àrùn à ń kàn fún àárẹ̀ ni eléyìí ilé ìlú eléyìí wọn mọ fún wọn kò sí èsì ẹni tó bá ìbàdàn wọn fẹsítàkà Abubakar rọbì ọwọn àná wẹsítàkà abilọ́ọ̀lù rọbì ọwọn àná bẹ́ẹ̀ ló di wípé àárẹ̀ kí Abubakar tí ó lókè pé bẹ́ẹ̀ náà ìgbìmọ̀ náà àárẹ̀ kí ọmọ wọn mọ àárẹ̀ fún ọmọ wọn sọlọ lọ́wọ́ àfọlá ṣẹkùrà àfáàbùhún rọbì ọwọn àná tààlà àná àjùmọ̀ يتبع سؤالي اه يريد ذنبي اه يدعوذني قال أرجوها التاسم ينفي اللهم الله بغير حد بإمام المدينة ويسي الصوم مدينة دي يوانه فوانه كيف المدينة بوانه كما حبنت مكة جد ربنا سيستفى مكة تاتيها سيوانه أو أشد طب كنت بلتات مكة وصحيح بني تهنتو بني فابروبه bá mi fàjàkálẹ̀ rẹ̀ bá mi fòdánù wà bá rí lọ́nà fi sọ́ọ̀ rí ara ẹ̀ gbogbo ìṣòro tá a fi wọn kan bẹ̀ tọ́jú sọ́ọ̀rù bẹ̀ ọlọ́run bá mi fàbẹ́kà sí في وحول حماها إلى الجحفة ايبا تجي عقابة ثم عبر كتري ثم يفني هاو هاي من المدينة ويسي بني كوكو مدينة بني مادة àwùjọ ìpínlẹ̀ gbèsà wọn ni àti gbé ìtẹ̀ mú wa àti gbé ìtẹ̀ mú wa kí ìtẹ̀ fẹ́ fọwọ́ wọn wà díìsì wọn mú ọ̀tẹ̀ ìtẹ̀ fọwọ́ bẹ̀. ẹni bùrọ̀dì lè bá sọ́nà lọ́wọ́ náà sọ́nà àdá àtọ́ lè ṣe àlébùfẹ́ wọn tá a bá wà ọ̀bọ̀ lè jẹ́ ẹni wọn ní kòrò ti lọ ìzìlá ẹni sọ pé lára àdúrà tá a lè ṣe tí wọn yà bá ìbá dáná ọlọ́run àwọn àfáà ní مطلق الدعاء إنما الكنوت في الصلاة انت انسان wípé kápá afẹ́ sàdúrà kọlọ́run ọmọ aburú lọ kọ̀sẹ̀ntọ́kọ̀ kọ̀sẹ̀ntọ́kọ̀lẹ́yìn ẹ̀rọ ọlọ́bàá ọmọkùn ọlọ́run náà ọlọ́run sàbọ́gbọ̀ ọkùnrin ẹ̀rùkọ̀kọ̀ ìsàkọlẹ́yìn ṣùgbọ́n káwọn gbàdúrà wọn náà rẹ káwọn ọmọ ẹ̀sọ́ pé tí ọba ti gbé lókè nírùkù pẹ̀lú kọ́ máa ṣerú àwọn àdúrà kọ́ máa rákà mí sí kásìwà iwájú ọlọ́run ọ̀rọ̀ kákìbọn náà rọ ilà wa ń sọ wípé àgbẹ̀bẹ̀ òṣèlú ẹ̀ fún kẹ̀kẹ́ nínú ẹ̀dà kan láàrọ̀ ọ̀rọ̀ kò burú kápẹ́ tí a fẹ́ sọ̀rọ̀ èyí ni ìtura fi àmúwa wọn lọ wọn lọ jẹ àtàkàrà lọsí àbí tàbí ọmọ rọbì àwọn ìtàn àwọn àrùbọ kí ni wọn sọ ó ní ó ń sọ náà nǹkan ìrọyìn bó ṣe tí àmì gbẹmí ìbéèrè fún àwọn ọfàlùmọ ìwò kúrò ìrọkẹtì àhírà ní ìfájú yìí nígbà tí ànábì bá ti gbẹ ní òkè mọ́ráká àtọ̀kọ́ lọ́wọ́ àwọn àṣùbà ẹ̀ka àgbà tí ìṣẹ̀lẹ̀ pé àwọn ọmọ ìfúránì ìfúránì ìfúránì àwọn àwọn akẹ́kẹ́ sí ànábì báṣubàṣu sọ wípé sọ́nà àwọn ọmọ ẹgbẹ́ ọ̀tọ́ ọba àwọn akẹlẹ́hànd ojú ẹsẹ̀ kọ̀pọ̀ síbẹ̀ fún àwọn ọmọ náà ọba bá sọ́yà kan pé ilé ìlẹ́bì àwọn tí ó fi ọba ṣùgbà sí ọmọ náà wọ́n fi àwọn ọgbọ́n tòótọ́ wọ́n mú ọmọ àwọn ọmọ wọn tàbí àwọn ọpa àwọn ọmọ di aláàbò ara lẹ́yìn sálàkà mìíràn amòṣe kí n fi àjẹ́ bọ́ọ̀lù àwọn tó bá yàrá àjẹ́ ìfọ́nà ìwà ìrìn mọ́rù nà sọ wípé kébì ọlọ́wọ́ bá bẹ yóò fún ìjà lọ nígbà jẹ́ kan ọ̀rọ̀ mọ́ tí mo fi pamọ́ ìgbà ní àtọ́ ìgbà ó sépè tọ́pẹ́ ní ìkẹyìn lọ́dọ̀ ìwà ọlọ́wọ́ àìmọye nu olóṣì padà wà àgbà ìsìlámù ẹn tó dúró lójú ìjọba náà òní Khalid bin Walid padà wọn lọ àwọn mùsùlùmí pẹ̀lú ọgbẹ́ tó wà bá nínú ọ̀rọ̀ àti ọmọ ajagun tó sì jẹ́ ọ̀kan náà wọn kẹfìrìjọ́ náà náà ṣebí ńlọ padà wà á di ajagun àgbà fún àwọn mùsùlùmí nígbà ìgbẹ̀yìn ọlọ́run sọ́dọ̀ fún ànàbì ṣùgbọ́n wọ́n ní àti bí àdìsí tẹ kàfá kí lè tẹ fáfà wọn bẹ̀ nígbà ìgbà pé ọlọ́run tó lè bá ọ̀sán lọ́wọ́ àfọ́n àlà àdùn fàmùkọ́ sí ẹ̀ lórí ẹni bàbá wọ́n ní ànàbì ní ìgbé àwọn ọ̀tà sí pé lórí ẹ̀ sọ́kà náà àwọn akọ́lá rẹ̀ tí ẹ̀jẹ̀ àdínú ní báwo ni kí ìwọ̀n ọ̀bọ̀ náà náà kò sí nǹkan burú omi àtúnlẹ̀sì wọn ní àlà àdúwù ádámíyọ́n sá ìlú bí kìláfìlì wàbáì wọ́n ní tá a bá lẹ́nu wù ọ̀tá ọmọ ìgbé àdámà ni ọmọ dàsí ni yóò pọ̀ ní lójú yóò gbọ̀n lórí yóò gùn lórí ọ sí kòrónà fáyọrọ̀sì kò gbádà lọ kò gbádà kí lọ kò gbádà lọ. ọmọ àfojú mi ni máa ti ń dá kọjá náà ó lè kó àwọn bàdà láti wípé àwọn tí mo dá fún kẹ́hìn ni mo mọ wọn. ó lè máa ṣe ọlọ́run dákun ṣàánú ọlọ́run

lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí a fẹ́ fàwọn bí ẹ̀rí bẹ́ẹ̀ ni wípé in táwọn yóò fẹ́ fàwọn wípé tọ́wọ́ láwọn bí màtí bá náà náà rán alẹ́tọ̀ àti mẹ́sẹ̀ àtàjàkálẹ̀ àrùn bá dé àwọn àfáà ní ìfẹ́sì wípé ẹ mọ́ ìgbìdá o torí pé àjàkálẹ̀ àrùn ẹni tí kò ṣe é fojú rí ni kò bá àti lọ kò gbẹdẹ lọ kò má bẹ́rẹ́ lọ kódà kò mú bàlẹ́ o ṣùgbọ́n ọ̀tá tọ́jọ́ hadithu abu rẹ̀ rọ́bí ọlọ́run tí aláàrẹ̀ rọ̀ wọ́n sì àbí tùsọ̀ ń bọ̀ wọ́n sì sọ wípé àlá àǹkọ́bì màdínà lórí gbogbo àwọn orígun orígun tó wà màdínà malaikatun ọlọ́run ti fẹ́ tẹ̀ mọ̀lẹ́ká kan bẹ̀ kárí kiri láàrin ìdókò wà tọ̀rọ̀n wọlé dajjal wípé ń tọ́jà mẹ́tọ̀ ọ̀rọ̀ nù àjàkálẹ̀ àrùn bùi kò lè wọbẹ̀ láìláì màsí dajjal náà olójú kan tí ó mọ̀ dáwọ́ nígbà kí gẹ́gẹ́ ni tí ẹ̀fẹ́ fi sẹ̀rí nínú ẹ̀ wọ́n ní tọ́ọ̀tọ́ fi sẹ̀rí ń bẹ̀ ní wípé ìdọ́wọ́kẹ́ ìmọ̀ mẹ́rin òtọ̀ ọ̀rùn wọ́n rẹ̀ bá tó bá jẹ́ wípé ń tọ́ọ̀tọ́ ní ẹ̀jẹ̀ kẹ̀lẹ́ ikọ̀ fún kọ́bọ̀ òkú ìhì ṣáájú kọ́tọ́ di pé yóò wọ ibì kan mahmudan kákọ̀ fún kọ́mọ̀jì ọwọ́ ìlú wa ìntọ́dọ̀ ọ̀pọ̀ ni ìntọ́sì sí ìsìnkí ni tó gbọ́ ọ̀rọ̀ fún ni adébótọ́ bá débẹ̀ fàkàdánìkà ìyóò ń lọ́lọ́ àlárọ̀ fún ìyí kọ́bọ̀ òkú ìhì bákan táàbà máa fi ṣe pẹ́pẹ́ fún sọ́dọ̀ ọlọ́run ọba ṣáájú kọ́dọ̀ pé wọ́n ṣẹlẹ̀ wà ní ìgbà nìkan kò lóòdù fi sọ̀lá fọ̀rọ̀ àmà fún mẹ́tìlì ìjábà bẹ́ẹ̀ sì ní tá a bá ìrọ̀rùn ọba náà ká máa ṣe kùnúùtù náà ní pọ́kọ́ náà bá wọ ọ̀dọ́ rẹ̀ òun náà tó jẹ́ ara àwọn táàrù pọ̀ láti gbàdúrà ah, wọn ni ọ̀dà kò burú ṣé ẹ tún ẹ̀rí mọ̀ wọ́n kí wọ́n sọ lẹ́bí sọ wọ́n ní òun gbọ́tọ̀ lẹ́bí sọ wípé mọ́ǹtà sọ bá bisábìrì ìmọ̀wákú ájúlọ̀ kọ́rú ẹnikẹ́ni tó bá ọmọ ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ nàìjíríà tó ń pè ájúlẹ̀ méje láàárọ̀ lọ́nà ìbúrò ọ̀hún zálíkàlì yẹ́ọ́mà ọjọ́ yẹn tí máa fún jọ́nà náà lọ́nà ìbúrò ọ̀hún sùn mọ́ kò sí tó lè jẹ́ tó lè pè náà tí ọmọ wa ìnira kankan fún yóò jẹ́ àjẹgbẹ́ni wọ̀lá síhìrùn kò sì sí àṣàṣì tó lè mú ẹni náà wọ́n ní kílẹ̀ tó ń pẹ̀ fẹ́ fàwọn níbi àdéhìí wọ́n ní bá bàbá yẹn pé mọ́sàn-án ṣàf ọlọ́run wọ́n ṣe mú ìǹtọ́tọ́ fún wọ́ọ̀sì àwọn ọ̀gbọ̀n àṣìbà gbogbo ọ̀fà yàrá ìkú ìlọ tí ọba fi ní jẹ́ kí àárẹ̀ ṣẹlẹ̀ sí ọlọ́run ọba fà yọ ọkọ sí fún rẹ̀ bọ́lá rẹ̀ ọmọ gbọ́lá mi mọ̀ rẹ̀ ṣàṣẹra ṣàdìpá tó sùn kò sábúrú rẹ̀ ẹnì kan gbọ́dọ̀ pè ní ọ̀rọ̀ àmùfọ́ bákan náà ẹ̀mọ́ náà kíkọ́ ti jẹ́ bọ́tò ti pa náà rẹ̀ wàhálà bẹ̀rẹ̀ lọ́tùmẹ̀ mọ́ kí wọ́n sì máa ṣe àmùkú omi tó lè pa العسلية قد سكاو ماتبا فكذلك حسب النفوس بدأ يكون الوبايع بكنا ما مثل قطسي وكما السلام وما مدي أراد كلام يوضع تبصلي ولذلك نطلو في صلاة آه تياري لما سكونوتو أبايا مو ترون كما بصلي wọ́n ní èsì ìbẹ̀rẹ̀ ọlọ́run náà kí ẹ̀sì bá ìbẹ̀rẹ̀ ìpàdé wípé a ti ṣàlàyé fún ọ wípé alùkùnrin ní ọ̀rọ̀ yìí àṣẹ wípé kò sí mọ́ ẹ̀sì ṣùgbọ́n ní tẹ́lẹ̀ ti fi ṣe kí ní tẹ́lẹ̀ sọ láàrín ìfìlọ́kọ̀ dùà kásà dùà àsọ pé kẹ́mìkan kan mọ́ sàdúrà ṣùgbọ́n kó jẹ́ náà wọn ìlà wa takò àní ọmọdé ọjọ́ náà wọn ẹ̀yìn ní kó jẹ́ náà insha Allah mọ bákan náà ẹtú jẹ́ náà rí kan wá wọ́n ní ẹ̀rí ọ̀tọ́ rà tẹ̀wọ̀ tẹ̀wọ̀ mọ́ wọ́n ní kí ni ẹ̀rí náà wọ́n ní tẹ̀wọ̀ báwo àwọn tó ń pè àmọ̀láàzì ìran àwọn ìsẹ̀mọ̀ ìgbàtí wọn mú òru títítítítítítítítí àti tí wọn bẹ́ẹ̀ nínú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kí wọn máa kú àti tí bẹ́ẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ mi tí ó bẹ̀rù tọ́jú láti pẹ̀tẹ́ àwáyé tí kò wọ́n náà ìbá lọ àwọn èèyàn kan bẹ gbèsè wọn rà tí kò náà bá lọ àwọn èèyàn kan bẹ tó bá wípé ó ń sòwò ní tí ó bà tó ní owó tí ẹ máa sòwò lọ inú kó mútà nù tó ti ní tàbí kọ́ lọ́dẹ̀ ìyá wọn tó wọn náà bá wọn wá sẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ti pè ní ìnira báyìí àà púpọ̀ ọjọ́ àwọn tí wọ́n pinlẹ̀ tó bá wọn yóò wọ́n santa àfilẹ̀ sọ pé ká máa ṣe kùnúùtù wọ́n lè rí mi lọ́tọ̀ wà wọ́n ní ẹ̀rí mi ò wọlé tó wọ́n tá a bá wù ọ̀rọ̀ yìí tá a bá ní adáalé bá a ṣe ń wì káàmù ṣùkúrútù mú náà àà ah, yóò ah, ah. fún ọ̀rọ̀ rúnà mẹ́ àwọn fẹ̀lẹ̀ ṣe gbogbo àwọn àfọ́gùdá àwọn ẹlẹ́ ọ̀bẹ̀rẹ̀ lọ́bẹ̀ bẹ́ẹ̀ àtàràpẹ́lẹ̀ ní rọ́mù dín bẹ́ẹ̀ sì ní ẹ̀sìn wàlá bẹ̀ṣẹ́ kásì kí irú ẹ̀rú mi wà ṣùgbọ́n ààyè ò gbà wá mọ́ lẹ́lẹ́ àásàlàyé gbogbo ẹ̀ tẹ̀kẹ́tẹ̀kẹ́ná ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tọ́ba di ní ọ̀la insha Allah ta'ala wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.